aláròye máa wí o. ó mà ṣe o mínísítà ọ̀yọ́ jáde láyé lẹ́yìn ìjàmbá mọ́tò mínísítà nígbà kan rí fún ọ̀rọ̀ àwọn òṣìṣẹ́ àti bí iṣẹ́ ṣe ń lọ déédé sí ọmọọba ajíbọ́lá àfọ̀njá ti dágbére fáyé lẹ́ni ọdún méjìlélọ́gọ́rin eighty two àfọ̀njá tó ṣe mínísítà lásìkò ìṣèjọba fìdíhẹ́ lábẹ́ àkóso ààrẹ ernest shonekan ló tún jẹ́ olùdarí àgbà ilé ìfowópamọ́ first bank nígbà kan rí bó tilẹ̀ jẹ́ pé ó ti lọ́jọ́ lórí kì í ṣe pé bàbá náà fọwọ́ rọrí kú ìjàmbá ọkọ̀ tó ṣẹlẹ̀ sí i nílùú ìlọ́ra nítòsí ìlú ọ̀yọ́ tí í ṣe ìlú abínibí rẹ̀ nírọ̀lẹ́ ọjọ́ àìkú sunday ọjọ́ kọkàndínlógún oṣù karùn-ún ọdún 2024 yìí la gbọ́ pé ó ṣokùnfà ikú òjijì rẹ̀ gẹ́gẹ́ báláròyé ṣe gbọ́ lójú ẹsẹ̀ ni wọ́n ti gbé e lọ sílé ìwòsàn ìjọba àpapọ̀ tá a mọ̀ sí University College Hospital UCH nìbàdàn ṣùgbọ́n lálẹ́ ọjọ́ Sunday ọ̀hún ló ti jẹ́ pé ọlọ́run sílé ìwòsàn náà yàtọ̀ sí ipò rẹ̀ gẹ́gẹ́ bí olùdarí àgbà fún ilé ìfowópamọ́ First Bank nígbà kan rí òun lolùdásílẹ̀ iléeṣẹ́ olókoòwò kan tí wọ́n ń pè ní Integrated Dimensional System IDS tó wà nílùú abínibí ẹ̀ lọ́yọ̀ọ́ bàbá tó dolóògbé yìí ẹni tí gbogbo ọmọ bíbí ìlú ọ̀yọ́ ń fi yangàn gẹ́gẹ́ bí ògo ìlú ọ̀hún ló tún jẹ́ olóṣèlú tó dupò sẹ́nẹ́tọ̀ láti ṣojú ẹkùn ìdìbò àárín gbùngbùn ìpínlẹ̀ ọ̀yọ́ lórúkọ ẹgbẹ́ òṣèlú all nigeria people's party anpp nígbà kan ipa pàtàkì ni bàbá náà kó lórí ìdàgbàsókè ìlú ọ̀yọ́ pàápàá láti fòpin sí rògbòdìyàn ọ̀rọ̀ oyè aláàfin ọ̀yọ́ àti bí ìlú náà yóò ṣe ní ọba lẹ́yìn ìpapòdà ọba lámìdí adéyẹmí aláàfin tó wàjà lọ́dún méjì sẹ́yìn gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ ẹnjiníà ṣèyí mákindé ṣàpèjúwe ikú bàbá náà gẹ́gẹ́ bí àdánù ńlá fún ìpínlẹ̀ ọ̀yọ́ àgàgà ìlú ọ̀yọ́ aláàfin níbi tí wọ́n ti ń jàǹfààní ẹ̀ jùlọ pàápàá pẹ̀lú iléeṣẹ́ tó dá sílẹ̀ níbẹ̀ bákan náà làwọn èèkàn ìlú bíi sẹ́nitọ́ yunus akíntúndé sẹ́nitọ́ tó ń ṣojú ẹkùn ìdìbò àárín gbùngbùn ìpínlẹ̀ ọ̀yọ́ sẹ́nitọ́ sharafadeen abiodun ali ẹni tó ń ṣojú ẹkùn ìdìbò gúúsù ìpínlẹ̀ ọ̀yọ́ lọ́wọ́lọ́wọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni wọ́n ti ránṣẹ́ ìbánikẹ́dùn sí ìdílé olóògbé náà àti gbogbo ìlú ọ̀yọ́ lápapọ̀ ọ̀làwálé àjà olùṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn aláròye online tv faith adébọlá ló kà á sétíìgbọ́ yín